Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífowóbajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́. Tẹ bá ti ń lọ sí àdúgbò tá à ń pè ní Mọ́sífà tàbí kí n sọ pé tẹ bá dé ìlú Ògbómọ̀ṣọ́, tẹ wá rí àdúgbò tá à ń pè ní Mọ́sífà. Ẹyẹ kan sọ wípé tó ẹ ń lọ sí ilé abẹsẹ̀mọ́sífà, wọ́n mú yín dọ́dọ̀ mi. Bí àwọn tí ń wá bí wọ́n ṣe ń rìn náà nù, bí mo ṣe ń júwe fún wọn nù tí wọn ò sì sọnù tán sì ń rí i pé lóòótọ́ lóòótọ́ ilé arákùnrin rèé ẹ Elédùmarè ò ní dà wá láàmú àníbọ́ sínú ọ̀ràn àníbọ́ sínú ọ̀fìn ayé ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá gbogbo wàhálà wa làálàá wa kò ní já sásánú ayé ẹ mo fẹ́ ṣàlàyé kankan fún yín nípa iṣẹ́ àfòràn àti ìdáríjì àfòràn àti ìdáláre torí pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò ó ètò gbé wọn dénú wàhálà àti ìdààmú tán wà àfọwọ́fà ni ọ̀pọ̀ tẹ́ wọ́n ń wò yìí àwọn tiẹ̀ wá mọ kankan wọ́n mọ kankan ṣùgbọ́n nítorí pé olódùmarè ọba olódùmarè ọba máa ń fi àjùlọ hàn rírò ẹ̀ bá wá ṣẹlẹ̀ olódùmarè náà tó ti fi àjùlọ hàn láwọn ọ̀nà tá a lè gbà láwọn ọ̀nà tá a lè gbà àti àwọn ìrìn àjò tá a lè rìn olódùmarè ti fi ọ̀rọ̀ rẹ̀ hàn torí pé hmm, tán pè ní ẹjọ́ tán pè ní ẹjọ́ Olódùmarè ló jẹ́ àrí tán pè ní ọ̀nà ìtàn pè ní ọ̀nà ìtàn pè ní ọ̀nà Olódùmarè ló jẹ́ àrí ká mọ̀ wá rẹ́jọ́ ká mọ̀ rọ́ràn gbogbo ẹ̀dá tó bá wá ti wá rí ẹjọ́ tàbí tó ti rí ọ̀nà tàbí ó ti ní wàhálà kan bóyá ó wò pé ń bọ̀ wá ni àbò ti dé àbí pass through rẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo tá le lè pè ní ẹ̀wọ̀n ọ̀ràn wàhálà ìdààmú tó lè múyàn bọ́ sínú ìbànújẹ́ ayé nígbà tí ọba ní ẹ̀dá láre lábẹ́ bó ti wò ní gbogbo nǹkan tó wù kẹ́ ẹ bá ṣe ni wọ́n gbà tí olódùmarè bá ti dá sọ̀rọ̀ yín ẹ o iṣẹ́ àfòràn yìí sí pẹ̀lú tí wọ́n sì fi dáni láre iṣẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ dàkún lọ ṣe iṣẹ́ àfòràn tí wọ́n sì máa fi dá ẹ̀dá láre ẹ dàbí mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe nítorí wípé hmm, olódùmarè olódùmarè kò ní tí àsínú ìbànújẹ́ tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ìtẹlọ wá òní mo fẹ́ sọ ẹ wá orí ajá mẹ́ta ìbá àsakọ ìbá àsabo tó bá jábọ lẹ wá orí rẹ̀ mẹ́ta tó bá jábọ lẹ wá orí rẹ̀ mẹ́ta ẹ wá máa gbọ́ ẹ wá wá orí àparò ẹ fi bọ ẹnu ẹnu ẹja kan ẹ tún wá orí aláǹgbá ẹ fi bọ ẹnu ẹja míì ẹ tún wá ẹsẹ̀ pẹpẹyẹ méjèèjì ẹ fi bọ ẹnu ẹnu ṣìlẹ́jà ẹnu ajá kẹta nǹkan mẹ́ta tí mo dá yìí tí mo dákọ̀ yìí orí àparò orí aláǹgbá ẹsẹ̀ pẹpẹyẹ méjèèjì ẹ fi bọ ẹnu àwọn ajá yẹn lọ́kọ̀ọ̀kan ni ẹ bá ti mú orí aláǹgbá orí aláǹgbá yẹn ẹ fi bọ ẹnu ajá kan ẹ̀kejì àparò ẹ̀fìbẹ̀nẹ̀já kan ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́yẹ ẹ̀fìbẹ̀nẹ̀já kan ẹ wá jẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọjú síra wọn ẹ jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta sí kí ni ká kọjú síra wọn tí wọ́n bá ti wá sí bá ń tán ẹ wá mú àtàrí àjà mẹ́ta ẹ dà sí ẹ dà sí wọn lórí ẹ mú ẹrù tó pọ̀ díẹ̀ ẹ dà lé lórí ẹ̀gílégún oko ẹ dà lé lórí ewé ẹ̀kọ ewé àti ewé gbégbé ewé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jọ́ pọ̀ díẹ̀ ẹ̀dá lé lórí ọyẹ ìjò tẹ bá ti wá jó wọn tán ẹ̀rí pé ó ti jó tán ẹ lọ ẹ̀jọ̀ kùnà ẹ wàá mú díẹ̀ ẹ fi ṣe ọṣẹ torí pé ilé ẹ̀ máa wẹ̀ tẹ́ẹ̀fì máa bí ọlọ́run pé ó mú gbogbo wàhálà tí bá ń bẹ wájú òun kúrò lẹ́ẹ̀kejì ni pé ẹ̀tù rẹ̀ ẹ mú ẹ mú ẹ̀tù tí ẹ̀tù tí mẹ́bẹ̀ ẹ máa fẹ́ sínú afẹ́fẹ́ ni òun náà máa fẹ́ sínú afẹ́fẹ́ nì tẹ́ bá ti dà á sọ́wọ́ tẹ́ ṣàdúrà tán ẹ fẹ́ sínú afẹ́fẹ́ pẹ̀lú àṣẹ ìdùmarè pẹ̀lú àṣẹ ìdùmarè pẹ̀lú àṣẹ ìdùmarè ẹjọ́ mo ti kò tóbi tó níwájú yín olódùmarè ó sì ti kiri yóò sì fòpin sí ẹjọ́ mo ti wò kó lágbára tó wájú yín olódùmarè ó sì fún yín ní ìdáláre lórí ẹ̀ bójú kẹgbẹ́rẹ́ ẹjọ́ náà tó olódùmarè ó sì sọ yín di òmìnira ìdí nìyí tí mo fi ní kẹ́ ẹ lọ ṣe iṣẹ́ tí mo fẹ́ fi tí mo iṣẹ́ tí mo fi síta iṣẹ́ àfòràn àti ìdáláre ni pẹ̀lú àṣẹ Èdùmàrè tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ bá ṣe tí ọ̀ràn ọ̀ràn tàbí wàhálà kan bá bẹ wájú yín Olódùmarè ó gbé kúrò Olódùmarè ó sì fún yín ní ìsinmi Olódùmarè ó sì fún yín ní ìṣẹ́gun ẹ̀ ní dààmú ẹ̀ ní rí wàhálà àní rí bànújẹ́ o ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí tàbá ẹnikẹ́ni tó wà nínú ìgbèkùn ọ̀ràn ìgbòkun àṣìṣe lọ́nà kan àbí lọ́nà míì ẹ dákun ẹ lọ ṣiṣẹ́ yìí olódùmarè ọba tó lágbára lórí ìwé àtìgbò yóò jọ bá yín lára mọ́ ó dàbọ̀ àṣìṣe ìdùnmọ̀lẹ́.